ونستغفره ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله إن هذا الدين الحنيف الذي أرسله الله إلينا عن طريق نبي كريم محمد بن عبد الله صلى الله عليه وسلم مبناه كله الدليل أي أننا لا نتقدم ولا نتأخر في شيء إلا بموجب الدليل وقد يأتي الدليل بما يوافق ما في العقول أحيانا وربما يأتي الدليل بما قد يشبه خلاف ما تدور أو خلاف ما تقتضيه النظرات العقلية فلذلك جاء عن الإمام علي رضي الله تعالى عنه الخليفة الراشد رضي الله تعالى عنه أنه فكر في المسألة يوما فقال لو كان الدين بالرأي أو أن لو أن الدين بالرأي لكان أسفل الخف أعلى أولى بالمسح من أعلاه أو من أعلاه وفي حديث صحيح عن النبي صلى الله عليه وسلم مع أنه صلى الله عليه وسلم قال قال في حديث صحيح آخر أن الصلاة لا تصلح فيها أو لا يصلح فيها إلا ذكر الله وخير ذكر الله عز وجل تلاوة كتابه عز وجل مع ذلك فقد قال صلى الله عليه وسلم إني نهيت أن أقرأ القرآن ساجدا أو راكعا ماذا يستفاد من هذا كله يستفاد منه أننا يجب أن نقف عند حد الدليل ولا نتجاوزه أدوك فلو أباوه atọrọ alekun kẹ Ọlọ́run àtàánú rẹ̀ ọmọ bá anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi tàwọn sọhábì anabi àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánà anabi náà tí ó fi dijọ́ gbẹ̀ǹde alikiyama olùwàmọ́sá kàwá náà kún un wa àmín ẹ̀yin arúsìn Ọlọ́run ẹ ẹ̀sìn Islam tí Ọlọ́run ka èmi àtẹ̀yìn kún náà àwọn olóríire tá à ń sin lọ́hùn tá à ń jẹ́ mùsùlùmí. ọ̀yà àmà kankan ká sì máa rántí rẹ̀ ń gbogbo ìgbà. òun ni pé ẹ̀rí ẹ̀sìn ìsìláàmù tọ́lọ̀ ń fi rán nábì sallallahu alaihi wasallam kìí ṣẹ̀sìn ọpọlọ kìí ṣẹ̀sìn mo rò pé ọ̀dà àbí bàbá ṣe báyìí náà kọ̀ láìsí ntọ́lọ̀ nítorí ẹ̀rọ ànábì kan ẹ̀rí ntí ó jẹ́ kọ́lọ́hún ó gbé àwọn òjíṣẹ́ ọlọ́run dìde ṣáájú anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó sì fi dórí anábìwa náà sallallahu alayhi wa sallam òun ni pé ntọ́lọ́hún ọba fẹ́ làákà ìwọ ò lè mọ̀ àfi ká retí ìlànà òfin àṣẹ látọ̀dọ̀ ẹni ọlẹ́sìn òun yẹ wàá sọ fún wa pé bí mo ti fẹ́ ni. nígbà míì ọ̀tọ̀ níbi tí làákàyè tí wọ́n máa lọ ọ̀tọ̀ níbi táwọn ò rò pé a ah, bóyá báyìí lọ dà bó bá wọ lọ́hùn gbà mí àní tóun fẹ́ ṣe déédéé ní ti ń bẹ nínú òfẹ́ tiwa òun náà bó bá fi ránṣẹ́ sí wa bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà làásì lọ́pọ̀lọpọ̀ ọgbà sí ni ọ̀tọ̀ ní bó ti wù ọlọ́run ọ̀tọ̀ ní báwa ti rò pé ọyẹ òun ló fi jẹ́ pé ní ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe ìsìláàmù yìí tí ó lábọ̀ tó dáa àbí kéèyàn ó dúró de pé ẹ dákun bò ní wọ́n ní á ṣe é n ti ń gẹ̀sìn nù. ń mú àpèjúwe méjì wá láti jẹ́rìí ọ̀rọ̀ yìí pé bẹ́yàn bá fẹ́ sin lọ́run lójú ọ̀nà ti islam yìí o àfi kó retí ìlànà o mo rò a lè ṣe báyìí náà àbí ká tiẹ̀ mọ́ gbẹ́ tẹ́lẹ̀ iná wa báàdì ni báwọn kéèyàn sin lọ́run o anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun lọ́lọ́run fa alukur'an kẹrìmù náà ànábì sì sọ pé bẹ́yàn bá ń bẹ lórí irun kọ́dájọ́ tí ẹnìkan sọ̀rọ̀ kan tá a sọ lórí irun ànábì kìlọ̀ fún ká orí irun tọ́lọ̀ ní a máa kí yìí àìsàn nǹkan kan bẹ́ẹ̀ àfìránjẹ́ ọlọ́run títí lọ́ọ́ bá ọlọ́run òun la Al-Qur'an òun lọ́jọ́ jẹ́ pé ní kí là ń ṣe jù nígbà tó bá ń kírun òun ká kí Al-Qur'an mu àáké fatiha àáké súra bọ́bá ti rọ̀ wá lọ́rùn ẹlẹ́fọ̀ ẹ̀ wò ó báàlù kùránì ti tó ni ànábì náà tún wá kéde ńjọ kan pé ẹgbọ́ o nuhitu an akra alukur'ana raki'an aw sajida ọlọ́ni gbọ́dọ̀ ké kùránì o bí n bá wà ń rúkú àbí mo wà ń forí kalẹ̀ àṣẹnu sẹ́wọ̀n kí báwo bá fi làákà ìròyìn gbà á gbogbo bí kùránì bá ti wá lé sóyìn lórí irun tí làá fi ń kún

àtẹ́yẹ̀fì kéèyàn ó dúró de bọ́lọ̀ ń bá ti wí òun lọ wọlé lọ́dọ̀ rẹ̀ alkhuf òun ní ìbọ̀sẹ̀ kọjọ́ bàtà kò sì jọ sọ́ọ̀kì ó wà láàrin méjèèjì wọn a máa wọ̀ ọ́ látàrí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run á ṣe ń rọrùn fún wa pé bí èèyàn bá ti wọ kúfù yìí bọ́ba ṣe tán tó fẹ́ sàlùwàlá kọ́ mọ̀ wulẹ̀ bọ́ bọ́ba ti ṣe pé kó tó wọ̀ ọ́ lálùwàlá bó ni ó ṣe jàmá ọkàn rárá fi omi sí ọwọ́ rẹ̀ lọ́wọ́ tí omi ti wà ń bẹ̀ kìí ṣe omi tí ó rí tí ó rẹ̀ pẹ̀lú kọ́wá rárá fi pa ní orí báyìí. Aliyu bin Abi Talib ni law kana ad-dinu ọba ìpínlẹ̀ akáyìí ni làá fi ń sin lọ́hùn ni bàbá tiẹ̀ fọwọ́ pa nǹkan kan ibi tá à ń gbẹ́sẹ̀ tá à ń fi kú fi tẹ̀ nísàlẹ̀ rẹ̀ olóyè àfọmẹ́ pa àbókè rẹ̀. لكان أسفل الخف أولى بالمسح من أعلاه ibi à ń gbẹ́sẹ̀ lé táǹfì ń tẹ̀lẹ̀ bàbá tiẹ̀ pé ah, ọlọ́ni a máa bọ́ bára kẹ́ máa bọ́ kú wa o bá a bá ń sálù àlá àmọ́ ká fomi pa ẹ dákun jẹ̀mọ́ níbo làákà ìdí wọ́n sọ pé ká fomi pa òun ní ìsàlẹ̀ òun ní àfi ń lé bàbá tiẹ̀ ní bóyá àfi lé dọ̀tí àbá àfi lé nǹkankan ọlọ́run á ní bẹ́ẹ̀ kọ́ níbo lẹ́ẹ̀ máa fi omi pa lórí kúfù yín òun lò kéré ẹ dákun bí ìsìláàmù ti rí nu o àfi kéèyàn ó sì mà bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ọ̀lẹ́ yóò tó jẹ́ mùsùlùmí gidi. sẹ́rọ̀ pọ̀lọpọ̀ ìdààmú tí mùsùlùmí ń bára wọn ń bẹ̀ lónìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn tóbi dàbí ìgbà tó pé ní àti ẹ̀mọ́ ìtọ́ àmọ́ ìtá ṣe àti ẹ̀mọ́ bí tá a tẹ̀sẹ̀ bọ́ wàláì kò sí ń tẹ́ ń dààmú wa ju pé àrètí ìlànà ni o àdúró lórí bó lọ́lọ́run ti fẹ̀sìn rán ànábì sallallahu alayhi wa sallam. bẹ̀rẹ̀ látòrí ẹ̀sìn tá à ń sìn gan-an kí ni kọ́nsẹ́pì ẹ̀sìn lọ́dọ̀ èmi àjẹwọ́ bó la ti gbọ́ sísìn lọ́hùn yé mùsùlùmí ti ń kírun ń gbàwẹ̀ ń yọ zàká kí làgbọ́yé rẹ̀ lórí gbogbo ń dín zèyí kí sì ni òfin tọ́lọ̀ ń sọ kalẹ̀ pé ntí mo ní ẹ torí ẹ̀sìn nínú o nínú hadithu mu'adh bin jabal radiyallahu ta'ala anhu anabi ń fún mu'adh pé atadri ma haqqullahi ala al-ibad bá nẹ́bi ti pè é nù. ìsirai ẹ̀tọ́ ọlọ́run ni kásì. ẹ̀tọ́ ọlọ́run ni kíni kájọ́sìn fún. ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sin lọ́run lónìí ẹ dákun ǹjẹ́ orí ń rí bí ìgbà tó ń fọ́ lọ́run ní tọ́tọ́ sí. àbí bí ìgbà tó ṣe pé ní ọlọ́run kọ́ kalẹ̀ o sọ̀rọ̀ pé mo kírun fọ́ o nígbà tí wọ́n á fi oògùn mi lówó lọ́la tó ní òsì bẹ́ẹ̀ bá wo ọ̀pọ̀lọpọ̀ bá a ti ń gbáyé lónìí bó ti dànù o. láti pilẹ̀ kí ni àgbọ́yé ẹ̀sìn kí ni ń jẹ́sìn gan-an tọ́lọ̀ ńlẹ́mì rẹ̀ ó sìn àgbọ́yé. hakun ẹ̀tọ́ ni kí là ń pè lẹ́tọ̀ọ́ òní téèyàn dì sáà kọ̀sẹ̀sẹ̀ nídìí tí ó ṣe nǹkan kan mí fún ọmọ ìtumọ̀ ẹ̀ ni pé ó ti dá mi síwájú kọ́ máa tẹ̀lẹ̀ tútù lókù bí òwe Yorùbá. ọlọ́run ti dá wa sáyé ń sàmójútó wa òun náà ni ó sì màgbà tóun ó ní kó ń kálukú wa lásìkò tó ń kálukú tí ó tó tí ó kú lórílẹ̀ ayé pẹ̀lú eléyìí nìkan wọ́n àbọ̀ lóun ògùn olówó bí ọ̀bẹ kọ́ mẹ́nu kádàrá jẹ́ pé ó ṣe kí ni ó lò àfi kó sìn bí ọba kọ sínú kádàrá tiẹ̀ pé ntọ́ ń wá kan ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ kọ̀tẹ̀ ọlọ́run ti dìsáàbù kó o sì ń jọ tó ti dáyé. wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ọlọ́run ní ẹ ní pilẹ̀ kí ni mo torí ẹ̀ dá yín gẹ́. ǹtẹ́ mi torí ẹ̀ dá yín náà ní kẹ́ ẹ jọ́sìn fún mi gbogbo yìí sí ẹ̀yin lẹ́ bẹ̀rẹ̀ ayé. ẹ dákun jàmá mùsùlùmí àkọ́kọ́ nú àwọn ọ̀nà tó yẹ ká tún àgbóyé wá sí lórí ìsìláàmù tá à ń ṣe yìí kọ́mọ wa dàbí ìgbà téèyàn kàn fara ṣe wàhálà ọlọ́mọdé á ṣe iṣẹ́ tí ò ní lábọ̀ ọlọ́mọdé á ṣe ìsìláàmù tí ò ní nítumọ̀ àkọ́kọ́ nìyẹn ká mọ̀ pé ní ẹ̀tọ́ ọlọ́run ni ká sìn ẹ̀rí bọ́bá náà gbọ́ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ọmọ ènìyàn náà bàbá wa ń ṣe nǹkan tá a ṣẹ̀tọ́ ẹni ó lẹ̀tọ́ tá a fún lẹ́tọ́ rẹ̀ pé nǹkan yín ni o bọ́wá wù ú ó lè múnú rẹ̀ kó gùn wá bí ọ̀bá sì gùn wá ọlọ́pàá wò láì mú wàláì bó ti yẹ ká máa rí ìjọsìn nù o àmọ́ kò rí bẹ́ẹ̀ lónìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí òun ló fi wá bí àwọn àròrí míì tí ọ̀ dáa nínú àwọn ọ̀rọ̀ orí mi ìdílé yìí bí àṣì àṣì àṣì ẹ̀sìn gbọ́yé láti lẹ̀. òun ni kí mùsùlùmí ọmọ wọn wò ń wò pé ní a kò yẹ ká dánwò ọkàn òun tóun ṣe tóun sin lọ́hùn kò yẹ kó wọn ọmọ rọ ọmọ bí tóun sin lọ́hùn kò yẹ kó wọn wọ́sẹ́ kó wọn ọmọ rí tóun kírun kọ́nà wọn torí ẹ̀ wàláyé wọn yọ ẹlòmíì fóònù ìsìlámù ẹ ká lọ bí báyìí bí àwọn bá ti bí wọ́n bá ti bẹ̀lọ́n fún yín yọ dáhùn òun náà ó sì gbà bẹ́ẹ̀ pé ní àwọn tún lọ mọ́sálásí látijọ́ yìí àwọn tún kírun yín náà látijọ́ yìí torí pé kò rí ìrun àtàwẹ̀ àtijọ́ sí rẹ̀ bí ntọ́tọ́ sọ́lọ̀ kí ó ṣẹ̀ṣẹ̀ nídìí pé àfibọ́ bá bùn mí nìkan àánú tọ́lọ́ ní bọ́ bá wù á bùn yàn bó sì wù nù àánú rẹ̀ àmọ́ kì í bùn yàn kì í ṣe pé ọlọ́run ọ̀fẹ́ràn rẹ bí ọba fi ń tọ́ ń fẹ́ lé ọ lọ́wọ́. inú àdánwò tó jáde látara eléyìí ẹ máa rí àwọn mùsùlùmí wọn ò pa ò ṣe mùsùlùmí mọ́ o aláàjì náà ni o aláàjà náà ni o kọ́ra àwọn ọ̀mẹ́láìda wọ́n wà ní ẹ ẹ wàá bá wọn bí tí ò di yá bá mùsùlùmí ẹ bẹ́ẹ̀ lomi nù chọ́ọ̀chì kọ́dà ẹ yóò invite pásítọ̀ wá léke kọ́ wa bẹ́ẹ̀ lọ́n fáwọn torí pé òun ò rí rí i pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀sìn kan ẹ̀sìn lọ́dọ̀ tiẹ̀ lẹ̀sìn tí ọba ti mú jẹ wá ẹ̀sìn lọ́dọ̀ tiẹ̀ òun lè jí ó ti gbádàá òkú o. ó léwu púpọ̀ ní sì ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí. anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni aṣadu nẹ́ẹ̀sì bala'an al-anbiya àwọn tó lọ ń dáwọ́ jù ládàáwò gidi òun làwọn anabi ọlọ́ summa al-amsalu fal-amsal anabi ni ẹni ọba tún wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà dípò rẹ bá ṣe pọ̀ tó bọ́lọ̀ ń bá ṣe tán tí ó dán wò bẹ́ẹ̀ náà làdánwò rẹ ó tó. torí náà kò sínú àdéhùn láàrin ìwà àtọlọ́hún ìbàdàn wò ní bọ̀ torí bọ́ jẹ́ mùsùlùmí. nínú àsìgbọ́ tó ní di kí a tún ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí òun lọ̀rọ̀ àdúrà tá a mẹ́nu báyìí náà. kí ni ń jàdúrà nínú ẹ̀sìn ìsìláàmù ìbáàdà làbẹ́bí pàdúrà ìyẹn ni pé bí ìgbà téèyàn ń kírun bí ìgbà tí ń gbààwẹ̀ bẹ́ẹ̀ náà làdúrà rí tọ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ dúró lórí ìlànà bó lọlọrun ti fi ọsàdúà bó ni ò ti fẹ́. ọ̀pọ̀lọpọ̀ lónìí ibi tí ṣètò ọ̀nẹ́ dàrú mọ́ wa lójú dé ntí ń já dùá òun ní nǹkan tó bá ti fẹ́ bí bí ìgbà tí èèyàn tọ́já tọ́jẹ́. kọ́dà àwọn máa sọ fún ẹni tí ń bẹ lọ́hùn nílànà sọlọ́hùn àti tànàbìgà tí ẹnu déyàn ọmọ wí náà nìyí kò ní gaari kò ní sàrà ṣé ẹ̀rọ fún ṣé kò sí nídìí ká tún ṣe nǹkan kan bẹ́ẹ̀ kọ́dà bí wọ́n bá ní wá ṣe nǹkan kan àgbò funfun wọn ni ó mú wá ní epo pupa ní sọ́fà ti jẹ́ àdúrà gbàgbà inú tó yẹ ká tún ṣe inú àgbọ́yé wa ń pẹ́ ẹ̀sìn náà òun ni pé ẹ̀rá dùá ti ṣe ìbáàdà ni o kì í ṣe pé gbogbo bí ọba ti wá rìn bọ́ ọba ti wá lọ bọ́ ọba ti rìn bọ́ ọba ti mọ̀ ń rìn bọ́ ọba ti wá já síbẹ̀ èyí ń làdúrà gidi wàláì kò bẹ́ẹ̀ o òun ló jẹ́ ká anábùwà wa sallam anábì lọ́hùn bọ́ ọba ti bẹ lọ́hùn bí ismin aw bí ìbá ti ṣe pé nǹkan ẹ̀ṣẹ̀ lọ ń tọrọ lọ́dọ̀ ọlọ́run àbí ntí ọjà kun ẹbí ọlọ́run ó gbàdúrà rẹ̀ àdéhùn ni kò sẹ́ni tọ́lọ́run ní gbàdúrà rẹ̀. àmọ́ nẹ́bi ti wá fún wa lára tí ń dààmú wa lónìí pé kí ni ń jẹ́ gbígbàdúrà lọ́dọ̀ ọ̀tọ̀lọ́run ànábì ní nǹkan mẹ́ta ni sallallahu alaihi wasallam. ọ̀nà kan ọ̀nà àkọ́kọ́ òun ni kéèyàn tọrọ ọbẹ̀ lọ́n kóhùn ó lówó ó sì ní ọbẹ̀ lọ́n kóhùn ó bímọ ó sì bí ọbẹ̀ lọ́n kóhùn ó ríṣẹ́ ó sì rí ọ̀nà kan tọ́lọ̀ fi gbàdúrà yẹn. Ànábì lọ́nà kejì sallallahu alaihi wa sallam. ọlọ́run á rí i pé ntẹ́lómi ń tọrọ yìí bóun bá fún aburú tí ó gbẹ̀yìn ẹ̀ yọ gbà alágbè gbogbo rẹ̀ yìí. àìmọye èèyàn ní oore tí ń tọrọ lọ́dọ̀ ọlọ́run náà ńgbò orí ọ̀hún náà dé kọ́dọ̀ gbèsìn lọ́wọ́ ẹ̀ gbèlè páyé nìkan ànábì ní bọ́lọ̀ ń bá fẹ́ràn yàn bọ́ba ti rí i pé ntọ́ ń béèrè yìí àfàì fún ọ nígbẹ̀yìn rẹ̀ ò ní labú ni ò ní léwu fún ọ ànábì lọ́lọ́run àwa fi àdúrà yìí yóò fi di aburú àtẹ̀wù nìfọ̀ ọgbàdúrà rẹ náà nù ẹ̀rọ náà kẹta tá nàbí lọ́lọ́run fi máa gbàdúrà mùsùlùmí àyà dàkírà hu náhu ilà yóò mi kìyàmà ọlọ́run asọ́jú nǹkan mi ìfẹ́ lomi ìkalẹ̀ láì kìyàmà ee mọ̀wùlẹ̀jà fún ọ láyé ń bì yìí bàbá fún ọ ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dá àmọ́ gbòò ti sàdúrà ni a ti gbà á ìbẹ̀m̀bẹ̀ àtọ́jú rẹ̀ sí fún ọ láì kìyàmà ó sì bá mẹ́ ànábì àmọ́ gẹ́gẹ́ bí mo ti ní àwọn àgbọ́yé wa tí ń ṣètọ́ ni yí padà lónìí bẹ́yẹn bá ti ṣàdúà àbí wọ́n ṣàdúà fún àbọ̀ ṣàdúà tọ́ba tọlọ́wọ́n àti tànẹ́bì mú tí n ti ń fojú sùn ni ọba ti tètè dé yọ lọ bùnmi ọbẹ̀lọ́n subhanahu wa ta'ala ọlọ́nkọ́ dákun gbogbo ń tí ó jẹ́ a ṣe ìsìláàmù lọ́nà tó fẹ́ ìtọ́lọ́wọ́n ọba fẹ́ ọlọ́mọta àgbẹ̀mí àti wọ́n jẹ́nà sí i. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستكبروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فلو أبا وليك سي عليكم كيولون أتيانو ركبا النبوة محمد صلى الله عليه وسلم أتبقى ورالي النبي نوان صحابي النبي أتبقى جمان تليلنا النبي نا tí ó fi dijọ́ gbẹ̀ǹde alikiyama olùwàmúsá kàwá náà kúnnú wa. Ibadallah ẹ̀yàrú sin ọlọ́run. níta àfihàn ara wa létí lónìí òun làwọn àgbọ́yé kan tí ò dáa nípa ìsìláàmù tá à ń ṣe tó yẹ ká tún ṣe. ẹ̀rí náà àwọn ibi tá gbọ́yé ti ń dòdì mọ́ mùsùlùmí lọ́wọ́ òun ní fẹ́ ànábùwà Muhammad sallallahu alayhi wa bọ́lẹ̀ àti fẹ́ràn àlẹ́bí sọ̀lọ̀ lọ́hùn àlùsẹ̀lẹ̀. ọlọ́run ò sì jó rúdú kọ́dà àyà sọ̀kalẹ̀ lórí ẹ̀. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. قال النبي ما بان بيري في أفي فرولون إبي فرولون نفر النبي صلى الله عليه وسلم. بولو تيلي فرولون and by extension bọ́ọ̀bá fẹ́ràn ọlọ́run bó ló ti fẹ́ràn ànábì méjèèjì ò ṣe é yá ìfẹ́ ọlọ́run onífẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. fattabi'uni olúwa kó gbogbo ẹ̀jọ́ sábẹ́ pé ẹ̀tẹ̀lé tànábì ẹgbẹ́gbèsè ayé bó ti gbé ẹ sọ̀rọ̀ bó ti sọ ẹ wùwà bó ti wù ú ẹ sìn lọ́run gẹ́gẹ́ bó náà ti sìn lọ́run fattabi'uni yuhbibkumullah. kọ́dà bẹ́ẹ̀ bá ti sèyí ń ọ̀tán ọlọ́nà ò yín kọ́dà yọ sàmójúkó gbogbo ẹ̀ṣẹ̀ yín fún yín. èyí tí ń jẹ́fẹ́ ànábì tààrà òun mà ní ká béèrè pé kí ni lànà bó o lànàbì gbégbé sí ayé èyí tá à ń pè ní súnà. àmọ́ ẹ̀rí bíi àgbọ́yé yìí tó gbogbo ẹni tó ṣe pé òun náà mọ̀ pé bá nábì bá yà sọ́tún òsì lòun yà sí. gbogbo níta nábì òsè lòun ń ṣe àmọ́ yóò ṣe mọ̀lúdí ànábì sallallahu alaihi wasallam. bí a òun fẹ́ràn ànábì òun ọ̀sọ́jọ́ òbí rẹ̀. ọ̀rọ̀ ọjọ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níbi ayé tiẹ̀ lajú yìí tó ń kálukú náà ní access sí information kò yóò rújú mọ́ wàláì kò yóò rújú mọ́ pé kò sínú ọ̀nà tá a fi fìfẹ́ ànábì hàn kápé bí rọ̀bí òlà wà ní bá ti dé àbí rọ̀bí òsà ní kọ́dà àwọn kan jẹ́ níjẹ́ dínú àwẹ̀ làwọn máa ṣe kọ́dà àwọn kan ní yípo ọdún jẹ́ ní. kò sínú lànà téèyàn fi fìfẹ́ hàn sáà nábì sallallahu alaihi wasallam. èyí tó kéré nù tí ó jà mà ní pé àkọ́kọ́ ẹni ọkọ ṣe mòlúdì nù tàn níjó wọn bí òun gan àkọ́kọ́ ẹni ọkọ ṣe mòlúdì pé ẹjẹ aṣáájẹyẹ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ṣe lẹ́yìn ọgọ́rùn kan ṣe lẹ́yìn ọgọ́rùn méjì kọ́dà ṣe lẹ́yìn ọgọ́rùn mẹ́ta ọdún lẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam. àwọn abéèrè wa pé ní. àwọn sọ̀hábà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tífẹ̀ẹ́ tànàbí dé láyà tiwọn débi pé àtẹ̀mí wọn àti dúkìá wọn kọ́dà àti mọ̀lẹ́bí wọn gbogbo ẹ̀wọ̀n ìdí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Abubakar Siddiq radiyallahu anhu àwọn ọ̀gá wa nù ní gbogbo ọ̀nà kò sẹ́ni ó lè fẹ́ràn ànábì kọjá Abubakar Siddiq kí ẹ̀ ọba tán rẹ̀ lókun sallallahu alayhi wa ọmọ bíbí inú Abubakar ńjọ kan ọ̀rọ̀ kọ̀rọ̀ láàrin bàbá sọ́mọ ni wọ́n ń sọ fún bàbá rẹ̀ pé bàbá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń sọ fún yín rí Abubakar ní sáwò kí ló dé oníṣẹ́ mọ̀ pé níjọ́ ogun bádẹ́rù mo sì wà ní Maka pẹ̀lú àwọn kèfèrí èmi ètẹ̀lé yín èmi èdè mùsùlùmí gbà náà èmi náà bá àwọn kèfèrí wá àwa ajá ànábì lógun ẹ̀yin sì ń bẹ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. ọmọ bíbí inú Abubakar ní ọwọ́ tóòlì ẹ̀mẹ́ta bí n bá rí pé opportunity kan ní lójú ogun lójú ìjà pé á ọ̀kan nù wọn ní jẹ́ nsọ eré rẹ̀ kalẹ̀ ẹ̀yin ní rí. ẹ̀ máa tún ti dà mí bọ́ pé ọlọ́mọdé àríná kànga bàbá mi ọ̀hún bá tún ṣe bí ìgbà tí òun ò rí ẹni òun òun tún rìn lọ ọ̀nà bòmí ọlọ́tọ́rí ẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ ó wí fún Abubakar Siddiq bàbá tó bí Abubakar ni lódodo bẹ́ẹ̀ ni bàbá Abubakar ni wàláyé mi ò rí ọ ní o wàláyé mi ò ṣe kí ni ji'ta turidu qatla Muhammadin sallallahu alayhi wa sallam ọwọ́ ọ̀tẹ̀ láwọn tó láwọn fẹ́ wá pa anabi Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ mi bá rí ọ èmi ní ìyànjú rẹ̀ bí fi ànẹ́bì ti délẹ̀ mi tiwọn ó ní wàláyé rí ọ ni ìgbàgbé ti ń jẹ́ ìfẹ́ ọmọ lẹ́mìí lásìkò náà ọ̀fẹ́ pa ànẹ́bì sọlọ́lọ́ wà rí nínú àwọn sọ̀hábìyà obìnrin bìnrin wọ́n lójú ogun ogun Uhudu nínú ogun tí ọ̀pọ̀lọpọ̀ ṣúhàdá nínú àwọn sọ̀hábì ànábì tí wọ́n bá ogun náà lọ lára wọn ni ọ̀nkọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam habuba ibn abdul muttalib ọlọmọsà yọnu sí gbogbo wọn. ìròyìn wa dé bá àwọn obìnrin tí wọ́n ń bẹ nínú ìlú táwọn ò lójú ogun pé ojú ogun lé o kódà ọfẹ dàbí ìgbà tó tún gbogbo àwọn tó tẹ lánàbì ni wọ́n gbógun yìí lọ o àmẹnu àwọn tó kù wọ́n ń bọ̀ wá wọ́n ń kó ku àwọn tí òkú bọ̀ tí wọ́n sin wọn. wọ́n láwọn yẹn wá jáde torí pé bí wọ́n ti jagun uhudu òjìnà púpọ̀ sí Madina bí ìgbà tí ibodè inú ìlú ni àwọn ará Mẹ́kà lọ́wọ́ ká àwọn mùsùlùmí mọ́ wọn nínú àwọn sọhábìyà sínú àwọn sọhábì ànábì sọ kẹ ẹ mọ bí fi ànábì ti tó lẹ́mìí wọn ni o torí ká sinmi tanra wa wàláyé ẹnìkan ò lè fẹ́ràn ànábì táwọn eléyìí. obìnrin bìnrin àwọn tó kọ́ tàn kalẹ̀ wọ́n ní ń jọ yìí ọkọ rẹ̀ lọ ogun bàbá rẹ̀ lọ ogun ọmọ bíbí inú rẹ̀ lọ ogun àbúrò rẹ̀ ọkùnrin lọ ogun ó mélòó jẹ̀ máa mẹ́rin lọ́kàn òun nìkan òun náà jáde ń jáde pé sí nǹkan yóò kan àwọn èèyàn tèmi náà lójú ọ̀nà mi wọ́n ti ń lọ wọ́n lóró ku bàbá tó bì àwọn èèyàn rò pé gẹ́gẹ́ bí obìnrin ibẹ̀ ni ó doko sí tí ó máa sunkún ó wò ó ọbanújẹ́ wọn bá ntọ́rin lọ wọ́n ní bóyá ọmọ rẹ̀ ní ń wá ọ̀pẹ́ kò jìnnà wọn lọ́wọ́ ọmọdé bí inú rẹ̀ náà ó ti dòkú lẹ̀ mẹ́sẹ̀ ẹni tó ń lọ kí ni yáya ń wá àwọn lábúrò rẹ̀ náà bẹ́ẹ̀ bóyá búrò rẹ̀ ló kù jẹ́ ń wá ọ̀rọ̀ búrò ẹ̀ ọ̀rọ̀ kọ ẹ̀ kò dúró àtàrà àti nàbíyà sallallahu alayhi wa sallam títí ńgbà tí wọ́n ní ya ìfojú kan nàbí báyìí fa tásàmà lọ́ba bú ẹ̀rìn òní kúlùl masọ gbogbo musiba pátá tí ìbá ti ti para wa nẹ́bí ló ti bá mi ó fúyẹ́ ìfẹ́nu tààrà mélòó la kà nínú fẹ́ àwọn sọ̀hábí anábùwà muhammad sallallahu alayhi wa sallam ta nàbí. àwọn wọ̀nyí ò wá jòkó jọ́ kẹrí wọn pé ẹ̀já ṣayẹyẹ ọjọ́ bí rẹ̀ ó tó ó tó kárò wàláyé wọ́n bá pé wọ́n bá pé lánàbí eléyìí kéré nínú táwọn fún kere sallallahu alaihi ó kéré ná wọn ní nǹkan kan yá ṣé ká kó lùjọ ká tẹ káàdì ká dáná fáwọn èèyàn èló lè yí wọn ná wa àmọ́ wàláyé wọ́n fi ilẹ̀ wọn ò ṣe é torí wọ́n mọ̀ pé wa lò àwọn tábìí ló tiwọn náà bẹ́ẹ̀ àwọn àtibáàrù tábìí náà ló tiwọn náà bẹ́ẹ̀ gbogbo àwọn ìmáàmù ìmáàmù tẹ́ ń gbọ́ ni ìmáàmù abu hanifa ìmáàmù maliku ashafi'i ahmed bin hanbal kọ̀sọ́kan tó dájọ́ mọ̀lúdì o kọ̀sọ́kan tí sọjọ́ bí anabi nù wọn o sallallahu alaihi ẹ̀dákun náà àwọn àgbọ́yé ẹ̀sìn tó ní èdè àtúnṣe ni ẹnìkan òpéyàn ọmọ fẹ́ràn ànábì olórí ibú ni mùsùlùmí tí ọba fẹ́ràn ànábì àbí ọ̀tán ọlọ́mọṣẹ́ mi lólórí ibú ọlọ́mọṣẹ́ yìí náà lólórí ibú torí lomi ó pè é fi wọ́n lẹ̀ wọ́n fẹ́ràn ànábì ni <laughs> olórí ibú ni mùsùlùmí kọ́dọ̀ ọmọ nìyẹn tí ọba fẹ́ràn ànábì olórí ibú ni bí ọ̀jẹ́ àlíyù ní bọ́ba ìpínlẹ̀ aká ìlà fi tó ẹ̀sìn ní níbolè mi ò gbẹ́kẹ̀ yẹn fọwọ́ pa nínú kófì ìsàlẹ̀ rẹ̀ ní àmọ́jọ́ fẹ́ràn wọ́n gbọ́ fídíò níbolè fọwọ́ pa olókè yẹn fi pa. níjọ́ tọ́lọ́wọ́n ó gbé lánàá bẹ́ẹ̀ bá fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run àtànẹ́bì kalẹ̀ ó ní fàtàbìrún ní ẹ̀tẹ̀ lánàbì ni ntẹ́ fìfì fi ànàbì hàn sallallahu alaihi wa sallam òun ní kí wọ́n ó rí yín kí wọ́n ó rí pé súnà ànàbì hàn lára yín kí wọ́n rí ọ̀rọ̀ ẹnu yín kí wọ́n rí kọ́rọ̀ súnà nẹ́bí lẹ́ ń sọ kí wọ́n rẹ̀ sí yín pẹ̀lú kí wọ́n rí kọjọ́ tà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam wàláyé bẹ́ẹ̀ yẹn bá ṣe léyìí òun ló nífẹ̀ẹ́ ànábì o ọlọ́run kọ́ mọ́sá sànù wa gbogbo ń tọ́ dàrú náà wà gbọ́yé wa ń pẹ́ ẹ̀sìn olùwàmọ́ta bá wa tún ṣe. káfi sin lọ́hùn lọ́nà tọ́lọ́hùn fẹ́ lẹ́yìn tá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam tó fi jíṣẹ́ rẹ̀ fún wa látọ̀dọ̀ lọ́hùn kọ́lọ́hùn wájú ajére rẹ̀ níyàn ayé àti lálùkìyàmà allahumma ansur man nasara hada diin waqbul illahumma man khadala al-islam wal muslimin allahumma shi mardana wa marda al-muslimin واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين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 قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله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 واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنفاهم أنفسهم أولئك أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر سمع الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله